tẹ́ ń ké yìí kò sí nǹkan kan tó fẹ́ dà fún yín nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà mo dẹ̀ nígbàgbọ́ pé kò sẹ́ni tí nǹkan tó ṣẹlẹ̀ ń wọ̀n àdúrà tí mo kàn rọ́pà lè gbà sí ọlọ́run ni pé kó fi ààbò ẹ̀bùn àwa tó kù ká má kun kékeré stop this. Um, asis o ní láti take easy o mọ bí mi àti bàbá ẹ ṣe jọ jẹ́ pé we are so close kò dẹ̀ bá mi sọ pé bóun ṣe máa ṣe ni ṣùgbọ́n tó bá ṣe wọn lọ́hùn òun ló máa ń ṣe nǹkan ọlọ́run á ṣàánú gbogbo wa take it as a place. Hmm. èwo tún lẹ́yìn tún ṣe yìí. ojú ló lé fún obìnrin náà. no no it's just water. ah no daddy daddy daddy you don't have to do that ó yẹ kẹ́ mo bá ṣe máa bá az sọ̀rọ̀. Gigi kó máa money. mọ́ ni eh? Eh, this is too much for him. <laughs> Eh, kò sí problem kò problem. Well, you ni ọ̀rẹ́ tẹjọ close bá mi súnmọ́ kó máa bá mi ṣàlàyé fún gbogbo just take it easy. Ah, I know. Hmm. take it easy. Ah, ah. ọlọ́wọ́ aṣọ gbogbo wash ṣàánú wa. aziz rẹ́mi. Tchau. Ah, oh, thank you very much. Yes, sir. Ṣé. All right, sir. Mm-hmm. Ah ìwọ ò tí ì rí mẹ́sàgì ni. alátìkẹ́ ah, mi ò rí alátìkẹ́. Ah. Thirty ń sẹ́ǹtì sí wa pé ohun tí ò ṣẹlẹ̀ rí gan máa ṣẹlẹ̀ yá wọ́n fẹ́ san pension wọ́n dẹ̀ fẹ́ san gratuity méjèèjì náà fẹ́ wọ́pọ̀ wọ́n ti send message to everybody. Ah, ah, are you sure. ìwọ ò rí ni. èmi ò rí message àbí nǹkan kan ṣe fóònù mi ni bí a kì í pe mrs ayọ̀bá mr yorùbá mi àwọn tó ń wà lọ́fíìsì yẹn gan ni ẹrú fóònù wo ló ń lò. Ah, ah. Ah, <laughs> ọ̀rẹ́ wo wo wo o ti débẹ̀. adé o ti wọlé. Eh. o ti wọlé. exactly. mi ò rí. exactly. mi ò rí. ayọ̀ nìyẹn ọlọ́run ó serious. kò ṣẹlẹ̀ rí. Ah! oríṣiríṣi ìjọba lèèyàn ní ilé ah! ìyàtọ̀. ọmọ <laughs> yìí dà Àbíkẹ́ Àbíkẹ́ Àbíkẹ́. ó wà wọ́ṣẹ́bù èsì wọ́ṣẹ́bù. Àbíkẹ́ Àbíkẹ́ gbàgbàgbàgbàgbàgbà wo wo wo. irọ́ ni o. that's it i'm happy for you. Ah. kò sẹ́ni tó lè jẹ́ wo iye ọdún tí ẹ̀gbọ́n mi fi ṣìjọba wọ́n ṣe ṣìjọba ọlọ́run tó wá kẹ́ wọn tí wọ́n tún wá jàjàre owó pẹ́ńsọ̀n gbà kò sẹ́ni tó máa jẹ́ tinú ọ̀rìn dùn. ansáìtì ni kò sí ẹni tí inú ẹ̀ máa dùn tó máa pa mọ́ra inú ẹ̀gbọ́n mi ló dùn tínú ẹ̀ má rẹ̀ ti dùn láàyè kan owó tán gbà ẹ̀wọ̀n expect owó gangan náà gbà owó tí ìyàmọ́dẹ̀ ti ń fọkàn sí tó ti ń retí láti bí látọ̀hún tó kàn rówó yẹn lójijì inú ẹ̀ máa máa dùn ni ohun tó ń ṣe ẹ̀gbọ́n mi nìyẹn. ọ̀nkú ọ̀rọ̀ mi ò ṣe yín ẹ wo owó kan kọ́kọ́ ló jẹ́ kí dáàdì máa ṣe bẹ́ẹ̀ o nǹkan tèmi kan notice ni pé látìgbà tí ọ̀rẹ́ wọn yẹn ti kú ni dáàdì ti ń ronú káàkiri láàárọ̀ lọ́sàn-án lálẹ́ orí ìrònú ni débi pé ìgbà mi lóru báyìí orí ìjókòó ni màá ti bá dáàdì wọn ò ní sùn mi ò ẹ̀ wò health wọn náà fi ṣeré o ohun tó ń sọ ni pé ọ̀rọ̀ ikú ọ̀rẹ́ wọn yẹn ó ló change mood wọn dé gbogbo àyè. ṣèbí pé dáàdì ò kí ń jẹun mọ́ rárá ìdí tí mo fi wá bá yín nìyẹn kán ṣàánú èmi ò kán má sọ mí dọmọ aláìní bàbá. tó bá dẹ̀ ti ń débi àyè pé èèyàn ò lè sùn dọ́kàn èèyàn ò lè sùn lálẹ́ kò lè sùn lọ́sàn nǹkan mi ń bọ̀ ni ah, fún mi ní ìṣẹ́jú méjì péré just dúró two minutes. bọ́lá mi ṣe ti ṣe ti wọ́n tún ṣe jókòó kalẹ̀ mo rí dájú tó rí mi ní gbogbo ìgbà ìrònú yìí ni. bọ́lá mi. ṣé pé òótọ́ ni tí àbúrò mi sọ pé orí náà ni màá tún bá ayé tí má débi bọ́dá kí ló ṣẹlẹ̀ kankan. wà kò lè yé yín. Ah! ẹ dẹ̀ ni understand. then daddy make us understand kí ló dé náà uncle asis gan tó jọmọ olókùn ó ti move on pẹ̀lú láìvẹ̀ dadi ẹ má lọ ẹ má lọ jẹ́ kí nǹkan tí kí nǹkan burúkú ṣẹlẹ̀ o kó má lọ jówó ta tún ṣẹ̀ṣẹ̀ ta ta ta gbẹ́kẹ̀lé kó má lọ jórí ara ẹ̀ là máa nà sí o torí èmi ò understand. nǹkan tí ò yẹ pọ̀ ju tó yẹ lọ. kó má lọ jẹ́ pé ìmùlẹ̀ kan wà láàrin dadi àti olóògùn. àwọn wá ń wò pé bólóògbé ṣe kú yìí <laughs> mọ bí olúwa nílẹ̀ gbèsè ẹ̀kan gbé ẹnìkan lọ ẹnìkan dé kókó má yẹ kẹ́ ẹ̀ ti múlẹ̀ pẹ̀lú ẹni yẹn bọ̀dá tó bá yẹ kẹ́ ẹ̀ múlẹ̀ pẹ̀lú olóògbé tẹ̀wá òkú bí ẹ̀yìn ló fẹ́ kan ọlọ́run járe ẹ jẹ́wọ́ fáwa a tó kàn láti ṣe. má má má insult mi kò sí ní tó jọ yẹn. kò sí nǹkan tó jọ. kò jẹ mí lówó just forget that èrò mi ni pé ṣé mi wàá ní rí ọ̀rẹ́ mi mọ́ nìyẹn ṣá ó ti lọ nìyẹn. <laughs> ó yé mi kò sí ẹni tí òkú lè gbowó ẹ̀ lọ sọ́run kínú ẹ̀ dùn ẹni tí òkú bá gbowó ẹ̀ lọ sọ́run inú ò lè dùn torí inú abímọ kò kínú bọ́dà tó bá jẹ́ pé òkú ìjẹyìn lówó àmọ́ a ṣe lè lọ bá àwọn fámìlì ẹ̀ sọ̀rọ̀ tí wọ́n máa sanwó tí wọ́n jẹ ẹni tí òkú bá jẹ lówó wọn á ní kó nọwọ́ ẹ dẹ́ nọwọ́ ó símbù gan èlò náà jẹyìn. má má má insult mi kò sí ní tó jọ yẹn. kò sí ní tó jọ bọ̀dà kí ló wá ṣẹlẹ̀ no kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀rẹ́dẹ́ àti move on pẹ̀lú lẹ́ẹ̀mú yín ṣe ẹ̀rẹ́ kó bá wa ni bọ́dá ẹ̀ lè kú o ẹ má kó àwa ìsí problem o tí bá jẹ́ pé àwa jẹ́ àwọn ẹbí rádaràda ni ibi tí properties yín wà ní màmá béèrè the next day, máa sọ pé bọ́dá ń bo ni àwọn ogún yín wà. kí ló wá ṣẹlẹ̀ gangan tẹ́ wọ́n fẹ́ fi kó ọ̀rẹ́ yín affect gbogbo family. bọ́dá kí ló wá ṣẹlẹ̀. well i will try i will try láti move. máa gbìyànjú. ẹ máa move on. àmì ìrìbá I better get move on daddy Hey, uncle nísìnyí tí dáàdi dẹ̀ ti náà máa move on ṣe máa bá mi béèrè pé ṣọ́ máa jẹun sí. a ah, ah, máa sọ bàdá mi lẹ́nu lọ sọ fún wọn fún ara ẹ wọn máa jẹun. Ah! daddy she can n serve oúnjẹ yín. Hmm? oúnjẹ láti náà. ṣé ti rí wọn dẹ̀ ti náà move on wọn ò fẹ́ jẹun náà eh, kò sí problem. ọlọ́gbọ́n nìyí ẹ fẹ́ dọ́gbọ́n kú ni adọ́gbọ́n kú yín fẹ́ kó báwọn èèyàn ni bọ́dẹ má kó. tẹ́ ẹ bá kú ẹ wò tá a bá jẹ́nu àwọn family rà dáadáa ni ta ta máa sọ fún yín kí bọ̀dá níbo ni properties yín wà níbo lógún yín wà níbo ni wíìlì yín wà àwọn ò fẹ́ ṣe yẹn bọ̀dá àjọ dàgbà àjọ dògbò ni ẹ lè kú. ok ok. ẹ máa gbìyànjú láti mú ó bẹ́tà ó bẹ́tà torí mi ò mọ gbogbo wàhálà lẹ̀ pẹ́ bí ẹ lè kú kankan ẹ níbi tẹ́ ń lọ ẹ sọ ohun tó bá ṣẹlẹ̀ fún wa ọmọ tẹ̀ ṣe ló ṣẹlẹ̀. me jare. Wallahi nobody asks me. Nobody asks me wallahi. very handsome, very very handsome. Yeah, I do that. Very handsome. Eh, everybody, are you handsome? Wallahi, ah. Ọ̀gá lie. Don't wọ́n ṣe ilé èmi kó mo tún gbé ẹ̀dọ̀ lie. ọ̀láì. Very handsome ma. Ọ̀láì ọ̀gá àti ìyàwó. Always I dey look, I don't handsome kò ní dáàbò tó bá sọ pé everybody from this side to that side tó dáná sẹ́mi kó ṣe wàláyé ọ̀gá mi àti ansan pẹ́ẹ́rì pẹ́ẹ́rì ansan àti ìyá wàláyé ọ̀gá ọdún wo. kókó ń wá ẹ ìwọ ló kí ń yọ̀dí ló kí ń wáyàn ó ṣàtijọ́kù ti property uncle mi ń sìn ó ti gbàgbé ṣìndára tó mú líǹkì wá. oh serious ó dé nìyẹn ah, ah, báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí ó ṣàmọ̀ pọ́nà mi pọ̀ bí bá lè tó bá mi lè ràn ó ní lọ́ọ̀kì ni. o èmi máa kú mọ̀ pé lọ́ọ̀kì ni ṣùgbọ́n tó dá mi lójú ni pé ọlọ́run yìí á gbàdúrà wa náà àwa náà lè máa bízì ẹ̀yìn ìyàwó lówó. Hmm, àmì gbogbo àlá lówó lágbára ọlọ́run ah, wọ́n lè pọ̀ dáàdì nǹkan. ó lè bọ̀ ogúnjẹ ṣe ń dán mẹ́rin tó bá ṣàfẹ́ wàhálà tó bá ti ń lọ sórí denim tó kó sí ṣàrà bọ́ lé mi lọ́wọ́ baby bọ́ kí n ti bọ́ ilé yìí ah. ó simple baby máa bọ̀ ṣùgbọ́n tí n bá ti bọ́ báyìí kí wọ́n náà bá mi yọ wíìgì ìka alákìní tó máa mú lọ ní. kí ló dé. baby mo mọ quality wo lọ́wọ́ náà. oh serious máa mo ti miss ẹ. mi náà miss ẹ. ah ebi ẹ̀yìn náà ni tó ṣàwà òkè. ó mọ jésù ẹṣà àyè gbogbo ẹ̀ mọ́ra wọn ṣàlùfẹ́. ẹ̀yin ni mo rà wọ́n ó oh, serious but mo tún mọ fẹ́mi yìí. tíwájú yẹn náà lé ọ̀gá. Ah. ọ̀gá láyé. ọ̀gá tẹ́lá ibo ló tún gbọ́ eré wa. ìbòrò ni. ìbòrò gbọ́dọ̀ jẹun bẹ̀rù ìbòrò ọ̀gá wẹ́tẹ́ ìbòrò fún ìbòrò ṣe fẹ́ bá mi kọ́ ẹrù wọlé àbẹ́jọ́ ni fẹ́ rú. dẹ́lẹ̀ máa bínú ọ̀gá àwọn tí wéé èmi mi tún iṣẹ́ ilé kó. kí ló máa ń ṣe ẹnu. dẹ́lẹ̀ ọ̀gá mi o. ògbédè ṣùgbọ́n gbèkè. ọ̀gá I like this thing well o. Oh. ọ̀la I don't like am. tó mm-hmm. ọ̀gá. sori tẹ́lẹ̀ bẹ̀rẹ̀. ọ̀gá mm. ibo ló fi ń pé kí n gbé tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí. ibi tó máa gbé eléyìí sí àbí. wallahi to baya mini ni mo ti wallahi. ibe wallahi. gbé síbẹ̀ jẹ́ ya kolo ga abin nan. <laughs> wallahi ga ido ga ido na wallahi ga wannan a bóyá kí gbélé kado <laughs> ba gori ji ba yo ga. gbé ya wo kitchen. an gori yo ń ṣẹlẹ̀ lóru. ṣé ó tún bá mi sọ̀rọ̀ yẹn ọ̀gá. mò ń béèrè lọ́yìn pé ń bo ló wà gẹ́gẹ́ bí síkírọ́rìtì inú ilé yìí ó ń béèrè pé ṣé mo ń bá ewu. how about gaskiya ọ̀gá kana jina tó bá èmi ó ti sùn ọ̀gá. mo ti wà ayé àkókò tó bá ọ̀sán mo ti wà bí mo ti wà ayé kejì mo ti sùn wàláì mo ti wà ayé kejì ọ̀gá wàláì. ó ìwọ ń sùn òun sùn lẹ́nu iṣẹ́ kò sí pírọ́blẹ́mù ò lẹ́bi. mo dúpẹ́ mo dúró dè ẹ́ o ọ̀gá ẹni mo ti padà ẹnu géètì o. o padà síbi jọ ṣọwọ́ òkè. jọ ta ni kò ṣa gbogbo lẹ. ọ̀gá kí ni mo tún ṣe. ó dà yìí pé nǹkan ń ṣe orí ẹ̀ torí mo ti bẹ̀rẹ̀ mo ń ṣà bọ́bọ́ ṣá kíní fún mi. má gbọ́dọ̀ tó báyìí èmi mi kì í ṣe ọmọ ọ̀dọ̀ ẹnu géètì tó gbà mí sí ó sọ àkókò tó wàhálà má bínú. wọ́n sọ fún mi kí wọ́n ṣe ọmọ ọ̀dọ̀ yìí ló lé ẹnu géètì tó gbà mí sí ọ̀gá máa wọlé jẹ báyìí kódà ilé kódà ọ̀la yìí. má fi ibi kú èmi o. máa wọlé sọ̀rọ̀ jàre ṣé mo dúkú máa wọlé jẹ báyìí èmi mo ti jẹ báyìí jàre. pẹpẹ bí lo pẹpẹ. a máa sọ̀rọ̀ jàre o tún sọ pé kìnìún ṣe é bí màá tún bá mi ti ní ṣe èmi ọmọ ọ̀dọ̀ ni máa wọlé jẹ báyìí. Look at that. ta okay I'll join you máa jẹun lọ́ntẹ̀. since when? but o mọ̀ pé mi ò lè dá jẹun náà. reason ni pé mo ń ṣe nǹkan kan lọ́wọ́ lórí fóònù mi ni so máa jẹun lọ́mọ máa bá yẹn náà bébì. wo jẹ́ lọ jẹun dáhùn. ọjọ́ yìí lè tán bébì. since when? okay give me ten minutes okay ọjọ́ yìí. fine ten minutes I'll wait down. I love it. kọ́ ṣí gate yẹn. ó yẹ kí n sọ ní please. àwọn gẹ́gẹ́ wà lébàá sanwó What's that? Me understand. Kò sí rice nínú abọ́ Me understand. What's the meaning of this? Irú eré wo lélẹ́yìn náà? Gbogbo nǹkan ló máa fi ń ṣeré. I don't like it. Kí ni gbogbo eléyìí sìn? Ó wá pè mí nínú bedroom pé o ti o ti ṣe oúnjẹ tán ọmọdébìnrin sí oúnjẹ tó ti jẹ ló ń gbé jáde. jẹun tán i'm not eating mi ti jẹun náà tí mo ṣe ṣe oúnjẹ yẹn tán mo bu rice nínú bẹ̀yẹn náà máa kú sí ìlànà ẹ̀fọ́ bẹ́ẹ̀ kí ni mo sọ omi méjì ni mo gbé síbí mo bu síbí mo bu ọbẹ̀ síbí mo dẹ̀ wá sínú bedroom wa pè é so me get me understand mi ìbẹ́ tó jẹ rice síbí náà what's the meaning of this? <laughs> kí ni problem ẹ̀ náà tí o fi ń play tó ń pariwo tó tó yẹ ṣé wọ́n ṣe kíkún sálárì ẹ̀ ni. <laughs> ọ̀gá lílà I very very very sorry wàláyé tẹ̀láyé every Sunday wàláyé I dey thank am o oh, God wàláyé every Sunday mo ti ń ṣe òkú To gold tó bá ṣe lè báyìí mo ti ń ṣe òkú ẹ̀bọ̀ wàláyé today na Sunday ọ̀gá. thank God eh, mo gbàdúrà tó eh, ọlọ́run máa ń gbàdúrà ẹ̀ ń tí ẹ̀ gbédè náà. I'm gonna go báyìí I'm gonna go báyìí ah god i don't for everybody. anyway ṣé ọgá ẹ ṣáà wà lẹ. i dey inside ọgá. I bá mi wò ẹ sàn. i did. <laughs> if i dey come back ọgá i go do everything like online ọgá like you don't know for ayi tomorrow tomorrow <laughs> for ayi oh god mi ọlọ́wọ́ ọgá kọ. lọ́wọ́ fẹ́ gbóúnjẹ mi. bíbí kí n kó mi ò gbọ́nù kò sí rice kankan nu kíchìn yẹn mọ ibi tí mo bù sí rè mo lè kọ́ bẹ̀rẹ̀ ti bí eh, eh. i'm not stupid. ọ̀rẹ́ máa wò. <laughs> kí ló ń ṣẹlẹ̀ mo máa mọ̀ rìn kẹ. o mọ̀ rìn rárá o ọ̀rọ̀ ti change o. kí ló ṣẹlẹ̀. ìyàwó mi bó ṣe sọ àbí olóhùn dáná lẹ́sì bíi fún mi ó dẹ̀ wá pè mí ní bedroom then àdẹ̀dẹ̀ bí ààrùn oúnjẹ mọ́ like àmọ́ nǹkan tó jẹ oúnjẹ àmọ́ bóúnjẹ ṣe ó fún pàláwọn mi tó wà lórí dining. Ah my darling how is that possible irú prank wo nìyẹn. it's not a prank me, nígbà i'm not stupid me. ya yeah, tí kì í ṣe kórìí mi ò pé i don't understand what is happening mo dáná mo ṣe rice mo ṣe ẹ̀fọ́ ibi ni wọ́n bù sí mo dẹ̀ rú ẹ̀fọ́ mo bù síbi mo bómi méjì síbẹ̀ because a kì í jẹun separately so mo wọnú bedroom lọ pé pé kó máa bù ká lè jẹun wọ́n dìde ní ti àpò oúnjẹ kọ̀ọ̀kan bẹ̀ ẹ́ wò kò sóúnjẹ nù ẹ̀ kò sóúnjẹ nù ẹ̀. Ah, ó dàbẹ̀ ni pé ọ̀rọ̀ yẹn ti ń yé mi o because bẹ́ẹ̀ mi ṣe fẹ́ wọlé sí ẹ lè imagine ẹ̀ bọ̀bọ̀ security yẹn áúdù àbíkílẹ̀ porúkọ ẹ̀ tẹ bá rí ijó tí mo bá tó ń jó kó má jẹ́ pé nígbà tí wọ́n fẹ́ lọ pe ọkọ ẹnu bedroom ló ti wọnú sitirin wa tó ti jẹ gbogbo oúnjẹ. so <laughs> so possible ṣá. it's very very possible. ẹ ti fààyè gbájú nìyẹn o. bóyá áúdù ló lè ló lè gbé oúnjẹ is that possible. yes áúdù of course àbí how how is that possible kó sáàbù oúnjẹ um, kí ni duration láti bí bàyí sínú bedroom kó I told you oúnjẹ ti disappear. no. Audu Audu Audu. oga sir. oga. Audu. múnà iná. what's the meaning of that now. I don't. jọ torí ẹ lọ ṣé torí eré tí mo máa ń bá a ṣe kí ni reason tó ṣe máa gbé oúnjẹ dúlé kí ló tiẹ̀ kọ́kọ́ rò kí ló rò lọ́kọ̀ rẹ tó lè fi wọnú lémi wa kó wá gbé oúnjẹ what's even of that tó bá bèrè oúnjẹ lọ́mi mi ní fún ẹni. ọ̀gá wallahi tẹ́lẹ̀ máa gbọ́dọ̀ sọ báyìí kí ló kọ́ mi pẹ̀lú oúnjẹ tó ṣe this morning i don chop abinci mo ti jẹun bí kò ṣe mi mo ti gbé wallahi tẹ́lẹ̀ kò ṣe mi mo ti gbé. come on come on come on don't give me that mi sì mú fún yẹn sìn ìwọ ló wọlé ló gbé oúnjẹ mú mọ nǹkan tí mò ń sọ. ọ̀gá kò kí ṣe mi mi lé wàlẹ́ gbọ́ oúnjẹ yìí kí ló máa fẹ́ bí ṣe ó gbọ́dọ̀ tẹ̀lé òsìkò àti mọ́tò wẹ̀ ń bí mi ń gbé oúnjẹ. ee eh, má bà mí ṣèdè lóyún nǹkan tí mò ń béèrè lọ́wọ́ ṣé ìwọ kọ́ wọlé gbé oúnjẹ ni. ọ̀gá wọn láyé tẹ láyé tí mo fi láyé mi gbé oúnjẹ. mi lè wọlé kí n gbé oúnjẹ mi kò sí nǹkan tó kọ mi mi kí n wọ́ bẹ ẹni àwọn ọ̀lẹ́dá kì í ṣe mi ọ̀láyé tẹ láyé. I don't know where to go. Wallahi, I don't carry Amiji. Wallahi, wallahi, be wallahi. Go. Hey, eh, it's okay, it's okay. Go, go, message. Go to wallahi. Ma, ma bínú. Hawaii, I go so, I go so, me people go here, I don't joke. I don't carry a bit you. Láì máa kà máa tó sọ̀rọ̀ yìí, a ti sún mi. Èmi mo ti lò kánò láì, láì máa wọlé sọ bẹ́ẹ̀ o. Bébí kí la fẹ́ jẹ báyìí? Anything now, ìwọ náà ronú nǹkan tá a lè jẹ. Oh, I'm short of ideas as in, mi tẹ́lẹ̀ think straight báyìí. We're not so wrong now, so just. If anything you do is cool by me. Okay o. Ṣebí ìwọ ṣá ló lórí inú Eh? So whatever you say is what we are eating. Kí ni ká jẹ? Ntí àwọn olùkọ́ tí mi náà lè rò kí ni wọ́n lè ta lè jẹ báyìí o. Kí ló ṣẹlẹ̀? Why now? Stop it now, baby. Stop it. You don't like what? Nah, I don't like it. I don't like it. You really? don't like what? You slapped me. Me? <laughs> Is that a joke? O gba mi létí ń sìn náà. point, Jerry? fọwọ́ pọ̀ What are you saying? Jerry! Jerry! Jẹ́ wá sí ìlọ̀ kan náà. Are you mad or something? Jọ́ ìṣẹ̀lẹ̀ kan jẹ́ ọ̀dọ́ gbàmí létí. No, why are you slapping me now? And you no touch me. Wọ́n láyé tọ́kì náà, má ṣàkóbẹ̀ta mi ni. Etí mi, wọ́n ti mi wọ́n ti mi wọ́n ti mi. akọ owó rẹ lé díẹ̀. wọ́n ti mi wọ́n ti oh mi wọ́n lọ gba kìlọ̀ kìlọ̀ tó ti gbà mí. nínú fún wọn pé i don talk to you. dànù kó ti dànù kí ló ah. ah. this is not funny this is not funny why did you slap me you slap me. uncle sis láàrin èmi àti yín mo fẹ́ kí ẹ gbàgbé wípé ọ̀rẹ́ lèmi àti mo dúpẹ́ ẹ jẹ́ ká gbé ọ̀rẹ́ ẹ̀gbọ́n àtàbúrò wọ báyìí ẹ̀gbọ́n mi kò possible kí mo dúpẹ́ gbá yín létí kò sí rí eré tẹ̀lé máa ṣe ọ̀rẹ́ mi ò lè gbá yín létí try láti understand ẹ̀ jọ. kí ló mean by kò lè gbá mi létí ìjọba ò ló ṣe possible kémi náà máa wá parọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ ṣe bí àpawọ́ lélẹ̀ létí mi yìí kò gbá mi létí sọ eléyìí tó wà létí mi ṣe magic ni àbí tí o bá gbá mi létí màá máa dédé parọ́ mọ́ pé ìyàwó mi gbá mi létí ni. ojú òdùn mi mo rí lóòótọ́ papọ̀ owó wa létí ṣùgbọ́n mo dúpẹ́ insist pé òun ò gbá yín létí uncle assis ọ̀rẹ́ mi ṣàlàyé fún mi. oh really. you know mo strange things ó ń ṣẹlẹ̀ nínú ilé yín tẹ́yìn fúnra yín ò kọbi ara sí ó níbi kẹgbó oúnjẹ lẹ̀kẹ́ má mẹ́rin tó gbé àwọn nǹkan oríṣiríṣi kan ṣẹlẹ̀ inú ẹ̀wò yẹn wò. Hmm. ọ̀bùn òun ò tí wẹ̀ nígbà tọkọ ẹ̀ wà láyé ṣe ń wẹ̀ o ó fẹ́ fi yẹn kẹ́ wọ́n sìn báwo ni òkú ṣe papọ̀ mọ́ ìyàwó mi understand báwo ni títí ìyàwó tèmi fi owó fẹ́ sínú ilé báwo ló ṣe papọ̀ mọ́ oúnjẹ táwọn wà nulẹ̀ o oúnjẹ tó ń mí sínú ilé pẹ̀lú etí tí ìyàwó mi gbà mí ṣé nǹkan méjì yẹn ṣó jọra wọn ni. sì jẹ́ kí n rán ẹ sí i bá mi sọ fún pé níwọ̀nba àgbà tí ò bá ti rẹ̀ dé àtijọ́ pé òun ló ń gbá mi létí ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láàrin mi àti ẹni kò dẹ̀ lè rí ojú rere mi láéláé because eléyìí tó ṣe yìí abomination ni kò ṣẹlẹ̀ nídìílé wa rí kò dẹ̀ nítorí tèmi kò ṣẹlẹ̀ kí n dẹ̀ máa wòran kí tí mo fẹ́ kó gbà mí létí o torí pé gbà tó gbà mí létí yẹn mi tẹ́fẹ̀ẹ́ nú mi fún àbí mo ṣe bí gentleman. Ah, ẹ wo mi ìmọ̀ nǹkan tí mo fẹ́ sọ mọ́ for now torí ó dàbí pé ọ̀rọ̀ yìí ti fẹ́ ju tèmi lọ. mi rò pé mo dúpẹ́ lè ẹ ṣe máa bá sọ̀rọ̀. lóòótọ́ ni ọ̀rẹ́ mi ṣàlàyé fún mi mo dẹ̀ pé àti pé èmi àti Mójúpé òṣèjọ́ rìn mo nǹkan tó lè ṣe ó ní oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nínú ilé àwọn bí kàn ọgbọ́n jẹ́lẹ̀ kàn máa mẹ́ni tó gbé string things kàn ń ṣẹlẹ̀ wọn kọ àṣìṣe dẹ fà kékeré pọ̀ wọn ní gbẹ́bẹ̀ àfi tó bá sọ pé òun lòún gbá àwọn létí but kí n má tàn àpá owó ẹ̀ lẹ́sìn. mi really understand ìgbà tí ṣé wọ́n jà ni I don't understand just express it please. àwọn méjèèjì jọ wà nílé. Francis lẹ́nì kankan gbá àwọn létí gbàgbọ́ àwọn òde pé mẹ́ta pé dájúdájú mo dúpẹ́ ló máa jẹ́ ọ̀rẹ́ mi òde ah, ṣé òun ń sùn nígbà tí wọ́n gba létí ni. mi ò ro mi ò ro wọ́n máa ọ̀rọ̀ yẹn serious o. lóòótọ́. ṣé kí n má pààyàn púpọ̀ sí i hmm. ọ̀dọ̀ wa ni mo dúpẹ́ wà o. ó mìn pé mo dúpẹ́ ti kó nínú ilé az kò dẹ̀ sọ fún mi and assist rárá ò dẹ̀ lè pè mí kó fẹjọ́ sùn mí that that arrant nonsense quite nonsensical. uncle assist dey insist pé tí mo ò bá fi lè gbà kó accept pé lóòótọ́ òun gbà wọ́n létí òun ò ní tèkẹ́ yìí. ó mọ nǹkan máa dà wọ́n má worry calm down máa bá mi sọ fún mo dúpẹ́ pé kó kó má bínú kó farabalẹ̀ anything tó bá òun kó ṣẹlẹ̀ èmi máa sọ tẹ̀lé ni máa pé z lórí fóònù ọ̀ọ́ èmi àti ẹ̀ máa tiẹ̀ pàdé ní club lálẹ́ i ma sort everything anyway kò sí problem. ṣé bá mi bá wọn sọ̀rọ̀ kàn jọ. Hmm, jẹ́ kí sáré ẹ ṣe o. alele. tẹ́dí bíẹ̀ lórí bẹ́ẹ̀dì. how come ẹbí kan ní tẹ́dí bíẹ̀ yìí máa ń wà náà. ìhà ìwọ ló ti pòórá eléyìí ó ti láìkó ti rà. mo understand but mo ti ní àwọn bíi tí mo lè ọ̀dà fọ́nṣẹ́ máa kó wa sórí mi ò fẹ́ kó dá pàǹtí lẹ̀ lọ́sàn-án. ooo burúkánù àbí. láti lóyún. Dugbo eléyìí kí n lọ sónù. Ọ̀sán sínú gbọ́dọ̀ jìnnà. Wàláyé tàláyé. N kò tí ì rí jẹ́sídẹ́ ko eléyìí mo ti tẹ̀rọ wéyìí wàláyé, I don't tẹ̀rọ wéyìí. Kò tí ta. Yeah, báwo ni jàre? Yeah, mo ń gbọ́ ẹ̀ mo ń gbọ́ ẹ̀ jàre. Ọkàn mi ò papọ̀ sọ́nà kan náà ni jẹ́ ká sọ̀rọ̀ later. Yeah, thank you. Ah, ṣé kìí ṣe nǹkan tí mò ń rò ṣáà? wallahi my oga tell me make I throw away me wallahi wannan abun na bigila tun kwe teddy my oga I dey call you I don't know I I but me I love I love wannan abun na wallahi moti moti pain go wallahi wallahi kalai wallahi kalai to ba mutu waju bai kana ji waju bi waju mi wata da bi waju a ah, wallahi wallahi yanzu mutu lo ko ba aka ba mutu torowe min àmọ́ bá a kọ̀ bá tó bá mo ti lóní. èmi mo ti gbé eléyìí méje mo ti gbé lọ ṣòkòtò mo ti gbé fún ọmọ tèmi pé kó gbé eléyìí tó bá gbé dé ilé ìwé wọlé ó ti fi ṣeré kò sí ní tọ́mà tọ́mà ó bá ọmọ mi ṣeré ní ilé ìwé báyìí tó bá gbé lè dání bèbí tó ń ṣe jù bèbí tó ń sòrò máa gbọ́dọ̀ ṣe báyìí wàláì àmọ́ kò ṣe ẹjọ́ mi o ọ̀gá mi ó ti rọ́ mi ṣe yorùbá ló sọ pé iṣẹ́ ó kò ṣe máa àbí kí ló ń sọ iṣẹ́ ọba kò ṣe má jè wẹ̀rẹ̀ ọba kò ṣe torí bò wàláyé tẹ̀láyé aka turawe mi wàláyé kai kai ndé na turawe yanzu za go bayi bayi wàláyé arego. go wàláyé are taba aka bari taba ko soro èmi mutu kwa ilé mi máa gbọ́dọ̀ ṣe báyìí wàláyé tẹ̀láyé wàláì mo ti like mo ti like bẹ̀rẹ̀ tó ṣẹ́jú tó ṣẹ́jú wàláì mo ti like wàláì. kó try láti jẹ́ kí nǹkan tí mò ń sọ yé ẹ dáadáa. tó bá ní anything any transaction tèmi àti ẹ bá jọ fẹ́ ṣe nílùú yìí. ó ń láti jẹ́ after three months. yeah because mo ní sí ńlẹ́ mo ní sí nàìjíríà. yeah after three months i'm cool so we can sit down and talk about it very well. yeah fine fine i'm fine <laughs> but tó bá yà ti jẹ́ lẹ́yìn oṣù mẹ́ta ẹ eh, torí pé mi ní sí ńlẹ́ náà. All right, take care. Okay, message me then. Yeah, yeah, yeah. Sharp kí ló sọ. ó ní kò sí wàhálà mo ti jẹ́ kó understand pé mi ní sí nàìjíríà so kó má lọ dára ẹ láàmú. Ah, ẹni tí tó bá fẹ́ ṣe kó ṣàdáhùn pẹ̀lú gbogbo èyí tó wà nílẹ̀ yìí. òun ò ní problem rárá ń tiẹ̀. audu. ọ̀gá. báwo ni nǹkan tí mo ní kọ́ lọ sọnù. káyì ọmọ tètè adótòrò wẹ̀yìn wọláyì wọláyì adótòrò wẹ̀yìn. ọ̀rọ̀ ọ̀ṣẹ́. handsome woman madam handsome woman ọ̀dẹ́ ọmọ. Ah. Baby. Long. Oh. Ah. Adúpẹ́ ogun tó ti ṣẹ́ pé kò ní gbérí mọ́. Àmì ooo. Oh, ah, baby. I'm so happy. Oh. No, no kó sún ààrẹ kankan lélẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ṣókòtò àsìkò yìí kankan ló yẹ kó mi ẹ kó gáyìí wa gẹ́gẹ́ bí ẹ kó kánò please sọmọtẹ́lì tẹ̀ ẹ kó gbé kó lọ sọ́nù padà. Ah, ọ̀gá I don throw away you dey there I don go throw away I don go throw away. ẹ tàn sọ sọ lẹ́nu sẹ́yìn ẹni ẹ̀kọ́ nílé ìjọba nílé ó wà dájọ́ kú òòlè sọ ara ẹ gbẹ́tẹ́lì tẹ̀ ẹ kó lọ sọ́nù. Ah, I don sack my Eh, listen kó gbọ́ mi you need to come to my house now like now i i i need you I mo mo mo money support ẹ yẹ tẹ́lí bí ẹ̀yẹ tí mo ní kí gẹ́tìmọ́ mi kò lọ sọnù ìgbà tá a bá dé náà tó ti bá tẹ́lí bí ẹ̀yẹ lé tí mo jẹ́ mẹ́sàn-án lọ́wọ́ báyìí ní àtìyàwó mi ń lé wa káàkiri ni yẹ tẹ́lí bí ẹ̀yẹ lọ fẹ́ fi kó táyà sẹ̀sẹ̀ ń sáré ó lé wa yẹ mo rí báyìí ní ìyàwó mi náà rí. mo rí mo rí mo rí gbogbo. yẹ o ní láti máa bọ̀ báyìí thank you ọlọ́run ní fún wọn náà lẹ́gbàá ṣòro ṣe ṣe Táde máa bọ̀ nílé mi báyìí. Kí ló tó ṣẹlẹ̀? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Wàhálà on. iná on. jó lọ́fun. Iná ń jó lọ́fun àbùkù gidi yẹ sá. Tẹ́dí bẹ̀rẹ̀ ń lé wọn káàkiri máa bọ̀ nílé mi sá. Tẹ́dí bẹ̀rẹ̀ Tẹ́dí bẹ̀rẹ̀ again. Bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá. Ẹwà ẹwà lé. Ok ok mo ń bọ̀ mo ń bọ̀. Tẹ́dí bẹ̀rẹ̀. Wait, Ọ̀gá. Wait. Kí ló ṣe tó rọ mi? I go, Ọ̀gá. Ọ̀gá ẹ̀dá. You I go. Ó yá bọ́ sí ibà. You I go. You I go. Mo ní kọ́ wọn nílé. Láíláí, I don't go enter for us. Wàlá, I don't go enter for ah, us. Ẹ ẹsẹ̀. Ẹsẹ̀. Ibo la sísọ̀ ń wá wà. Ẹsẹ̀. Ọ̀rẹ́ mi. Ah, ẹsẹ̀. Ah. Ọ̀rẹ́ mi ti dé. Kí ló ṣẹlẹ̀ tí wàá sí àwọn ẹ̀ panic? ẹ máa bọ ẹ máa bọ ẹ máa bọ. ọ̀rẹ́ mi ṣé wà nìkan ló wà. ṣé kí ló ń bá ilé ẹni tó ń pè mí nípa ìdára wọ́n sì ní báyìí ló ṣẹlẹ̀. káàbọ̀ ṣé dáadáa ló dé èmi àti ìyàwó mi ti ń retí ẹ̀ ìyàwó mi máa bọ̀ lọ́nà ìpa sí ẹ̀. Hmm. oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ sí wọ́n. ẹ calm down ó ń I know you around but he's, he's still around as well. He's still around they said you can be funny sometimes. ṣé tẹ́lẹ̀ bí ẹ̀ tó ń bà wá àti àwọn ẹlẹ́rù tẹ́lẹ̀ ń sá káàkiri náà. Ah, mo panic tí máa ní mi ò panic rẹ mo pa mo panic gan. lórí tẹ́lẹ̀ bí ẹ̀ tó wọ yìí mélòó mélòó rẹ ọwọ́ òsì báyìí ni màá fi mú. Ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. ṣé ìbọ̀kọ̀ fún mi ṣé. just watch owó ìmáàmù tẹ́lẹ̀ bí ẹ̀ tó sọ̀rọ̀. ni mo ti gbójúlé olórí ṣé o lè tó lè yìí ah dadi ó lè jù bẹ́ẹ̀ lọ. ó lè jù bẹ́ẹ̀ lọ. ó lè jù bẹ́ẹ̀ lọ ṣé ní bòdà bọ̀ sùn tẹ́dí bí ẹ̀yẹ náà lọ ní káwọn bá wa mú ìfẹ́ àwọn ní owó òsì báyìí láwọn máa fi mú máa fi mú. àfi bí nǹkan ṣe strike wọn láti inú tẹ́dí bí ẹ̀yẹ. ó strike ẹ̀ straight ni àti ó ṣọ́ọ̀kì gidi gan báyìí dadi gbogbo yín ẹ̀ báyìí ló ń ṣe kárakárakára. madam níbo ni tẹ́dí bí ẹ̀yẹ wá wà báyìí. a ti ẹ̀ lè sọ pé mi báyìí ni tẹ́dí bí ẹ̀yẹ wà kò sẹ́yìn kankan nù wá báyìí tó lè sọ pé ibi tẹ́dí bí ẹ̀yẹ wà lélẹ̀. àmọ̀ rárá. àmọ̀ rárá tó bá wà kó ṣe sí. lọ́rùn. àmì. àmì. àmì. àmì o. àti ti ẹ̀mí mímọ́. ìwọ ẹ̀mí òkùnkùn tó wà ń bí tó wà nínú ilé yìí tó yọ wọ́n lẹ́nu ó yá fi ara wọn. fara hàn ó yẹ farahàn. ó yẹ farahàn. ó ti farahàn ó farahàn straight ó farahàn ó farahàn. thank you jesus mo pa ní àṣẹ nítorí pé ọmọ aláṣẹ ni mí a ti kọ́ wípé ohunkóhun tí mo bá tú ní ayé àbá mi tú ní ọ̀run ohunkóhun tí mo bá ti dè ní ayé àbá mi dè ní ọ̀run mo pa ní àṣẹ ìwọ ohunkóhun tí ó wà nínú bèbí yìí ó yá fáráwọ̀ ó yá fáráwọ̀ ó yá fáráwọ̀. gbígbé ẹni tí mo fẹ́ kó kórìí jẹ́ òun ló ti tẹ̀. ẹ wo bí ẹ ò ti lọ ṣẹlẹ̀. ìwọ arábìnrin gbọ́ ohùn ọlọ́run ta ní ẹ́ tó fi ní àwọn ìdílé yìí lára kí ni ó ṣẹlẹ̀ kò jẹ́ kí n gbọ́. gẹ́gẹ́ bí ẹ̀sìn wọ̀ pé ṣó lè lè ṣẹlẹ̀ láì méjì àṣìṣe àwẹ̀ olóṣèlú pẹ̀lú àbàbà tó bá yẹ kí lójú òpó. manage tá a máa mú èmi lẹ́yìn tẹ́ ṣe ń ṣe yí dájú ni àwọn ẹ̀fọ́ kan mi bá lè rìn. mi ò ronú ọmọ tó wà nílẹ̀ yìí náà. lẹ́nu lẹ́bi ṣe máa ń ṣe yín náà èmi sọ fún pé kí n má máa wú wọn. ṣùgbọ́n ṣe máa máa bá lọ náà ni. báwo ni káàbọ̀. bá a ti mọ rí bí gbogbo ẹ̀ ṣe ń rí mo ní kí n wá kúnrin ẹ̀sẹ̀ mi nígbà tí mo ti rí pọ̀rọ̀ gàrí látún sọ pa tó fẹ́ mu gàrí yẹn ò dẹ̀ fi taratara bí mi lára mu ó máa ń ta mí láyà ẹni mo ṣe bọ́ wá kúnrin ẹ̀sẹ̀ mi tí mo bọ́ta tí mo fi lọ gẹ́ẹ̀tì ah, búrẹ́dì àtàkàrà. búrẹ́dì àtàkàrà búrẹ́dì àtàkàrà líle ah, ah, ọmọ mi ìyá ọmọ ní jẹ́ ẹ ebi aró ò ní pa ẹ tọ́sọ́ ò ní pa ẹ àkódà tálẹ́ ò ní pa ọmọ mi ìyá tèmi ń jẹ yìí kọ̀ọ̀kan náà ìyá ọmọ mi ò ní jẹ. ẹ má sọ ẹ má sọ fún kí lè fẹ́ káwa máa ṣe. ṣé lẹ́yìn ọmọ mi bọ́lá ń ṣe fìfẹ́ mi sí lọ́kàn ẹ́ olówó ẹ̀yin náà àwọn ìyá tèmi jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ máa ní jẹ. ẹ bá ń sunkún báyìí kí lẹ fẹ́ kí mi náà máa sunkún ni ẹ mọ iye rìn tí mo rìn kí n tó rí búrẹ́dì mo rìn bàbá mi ẹsẹ̀ mi fẹ́ bó. ọlọ́wà sì kẹ́yìn náà o ẹ febi pa mí ọmọ ò ní febi pa yín o. mi sáwọn pé kò lè máa bá báyìí lọ àyípadà rere ńlá ti wà kó dẹ̀ tètè wà kíákíá ni. ó mà dàlú gbọ́dọ̀ lógo ọlọ́run padà ó ọmọ mi ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n àbíkẹ́ ọlọ́run kò máa pèsè fún wa lórí ẹbẹ̀ yẹn mo jẹ́ pé mi náà ní owó yẹn o aláàánú kan ló ràn mí ní ọwọ́ mo kàn ní wá kí wá ṣàlàyé fún ẹ mi àti mọ́mi lọ sí campus so a fẹ́ lọ ṣe àwọn preparation kan níbẹ̀ bọ̀ ó likely kó yẹ pé mi ní tèlé mọ́mi padà wá ṣó yẹ yẹn màá dẹ̀ máa retí ẹ ní school tí wọn náà máa fi ṣe admission ni ṣòtúbọ tí wọn náà bá ti get owó ẹ ṣó yẹ bẹ́ẹ̀ yẹn. Ah, ọlọ́wà kò dúró tì ẹ̀yìn ah, inú mi dùn gan-an inú mi dùn fún ẹ gan-an mo jẹ́ nígbàgbọ́ wípé ọlọ́run tó ṣe tiẹ̀ náà á ṣe tèmi náà fún mi níwọ̀n ìràgbọ́ ọlọ́run. ẹyin kí wàá ní dáàdì ń ṣe nípa ọ̀rọ̀ tẹ báyìí. dáàdì náà ń gbìyànjú o ẹnu wípé àrètí owó yẹn náà la ṣe wá o mo dẹ̀ nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà wọ́n máa sọ fún wọn tèmi náà máa fi wá join ní school. bro azeez ah bro azeez wọ́n ti jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn àwọn náà àwọn náà lákòókò gbójúlé kò síyàn kankan kò sẹ́bí kò sára àwọn náà lákòókò rí láìlè àwọn ló ń bọ̀ wá tó ń ṣe gbogbo ẹ̀. wọ́n ti tún sún mi. ọ̀rẹ́ mi àbíkẹ́ má kì olóhà ṣe ètò ìdálágbọ̀rọ̀ ọlọ́run tó ti gbọ́ olóhà ṣe olóhà ṣe mákèlè ọ̀rẹ́ mi. ṣiṣẹ́. alright sir. ah ìwọ ò tí ì rí mẹ́sàgì ni. alátìkẹ́ ah, yes. mi ò rí àdá ah tó ti ń sẹ́ǹtì sí wa pé ohun tí ò ṣẹlẹ̀ rí gan máa ṣẹlẹ̀ wọ́n fẹ́ san pension wọ́n dẹ̀ fẹ́ san gratuity méjèèjì náà fẹ́ wó pọ̀ wọ́n ti ń send message to everybody. Ah, ah, are you sure. ah ìwọ ò rí ni. èmi ò rí message. àbí nǹkan kan ṣe fóònù mi ni bóyá kí n pè mí ayọ̀bá mi. sísè ayọ̀bá mi àwọn tó wà lọ́fíìsì yẹn gan ni ẹrú fóònù wo ló ń lò. <laughs> ọ̀rẹ́ wo wo wo o ti débẹ̀. adé o ti wọlé. o <laughs> ti wọlé. exactly. mi ò rí. exactly. mi ò rí. ayọ̀ nìyẹn ọlọ́run ó serious kò ṣẹlẹ̀ rí ah! oríṣiríṣi ìjọba lèèyàn ní ilé ah! ìyàtọ̀. ọ̀hún ìdá Àbíkẹ́ Àbíkẹ́ Àbíkẹ́. ó wà wọ́ṣẹ́bù èsì wọ́ṣẹ́bù. Àbíkẹ́ Àbíkẹ́ gbàgbàgbàgbàgbàgbà wo wo wo irọ́ ni o dájú ọmọ púpọ̀ yìí o. Aziz. Ẹyọ mọ mi. Ah ẹ kúlé kúlé kúlé. Nǹkan ti ṣẹnu rẹ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. Àbí wọ́n ti sán. Wọ́n ti sán wọ́n ti sán. Ó oníṣẹ́ àrà lọ́lọ́ wọ́n ti sọ ẹ̀yin ọmọ mi owó pension wọ́n ti sọ ọ́ ìyá dópin. congratulations. owó rè é. kò dá mi. ẹ ní tó kù sí ni pé torí pé torí báǹkì náà fẹ́ sanwó sí fún wa màá ní kán jẹ́ kí mi gba tèmi káàṣì kí n lè wá yanjú owó àwọn tá a jẹ lówó bàbá dẹ̀dọ̀ àrọ́lá àgbé e tó kù lọ sí báǹkì. bẹ́ẹ̀ sá. ẹ ṣe ẹ̀yàn ọmọ mi n ta máa ṣe rè o tá a bá ṣe rè ẹ jọ̀ọ́ tó rọ lọ́rùn ẹ bá mi wá list àwọn tá a jẹ lówó ó yẹ yín ẹ jẹ́ ká sanwó wọn ní kíákíá torí pé <laughs> ẹni tó yá ẹ̀yìn ẹgbẹ̀rún tí ò san ó ti dínà ẹgbẹ̀fà o ó bẹ́tà ká tètè sanwó wọn tó bá ti di bóyá àárọ̀ ọ̀la ká lọ fi tó kù sí báńkì ká wá mọ tá a máa ṣe lẹ́yìn ẹ̀ ìyá ti dópin you must do business <laughs> ìwọ náà ẹ gbọ́dọ̀ wá kọ̀kọ̀ ṣe àbí. <laughs> good idea good idea <laughs> eh? ọmọ mi àwa márùn péré ni wọ́n fún lẹ́nì wọ́n ní káwọn tó kó padà Monday ni eh? hmm? àwa márùn gbé wọlé gbé wọlé gbé wọlé gbé wọlé gbé wọlé gbé wọlé ah. eh, wá àjọ torí ọlọ́run àwọn ará àdúgbò yìí ẹ mọ bó ṣe rí. ká má sọ fẹ́ anybody. ẹ báyìí kẹ́ni kókó gbọ́. dáàdi ẹ mọ̀ kẹ́ni mi bò. o ṣé ọmọ mi o ṣé ọmọ mi.

Ah, eh, ọ̀rọ̀ wo ló tún kù lẹ́nu tó fẹ́ sọ. I can explain dadi ṣẹ́rí ó ní bí ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ gbọ́n dadi. dadi níwájú ọlọ́run ọba tí a gbọ́dọ̀ kò jẹ́ irọ́ níwájú ẹlẹ́dàá àbúrò mi àti ẹlẹ́dàá dadi tó kù. kò ń ṣe pé bẹ́ẹ̀ nǹkan tí mo ṣe wá láti ọkàn mi láti ṣe àbúrò mi pé kí n pa àbúrò mi àti dadi mi ṣùgbọ́n nílé ayé yìí téèyàn bá ti jí tó bá ti jẹ́ pé ìfẹ́ wọn bá ti pọ̀ jù yàn lọ ọdún máa ń ṣẹlẹ̀ nìyẹn ọ̀rẹ́ mi tó kú sílẹ̀ lẹ́yìn òun gangan ni jíjà tó jíjà mi tí ṣe gbogbo nǹkan tí mo ṣe. opportunity come but once sórí opportunity ẹ̀ lélẹ́yìí o sórí tó bá ti fi lè miss opportunity lẹ́yìn tí mo ń sọ fún ẹ ó possible kó má lè bá mọ́ that's the point ọmọ járe ẹ kó ṣe nǹkan tó fẹ́ ṣe time lọ. kò ń ṣe pé mi understand nǹkan tó ń sọ. So bó tí n bá gbèrò owó yẹn tí mo gbé sá lọ o understand kí ló máa ṣẹlẹ̀ sí dáadé àtàbúrò mi báwo lọ ìfẹ́ survive. az ṣó mọ̀ ni ọ̀dájú ló bówó ọ̀dájú ló bólè téèyàn bá dájú èèyàn ní make èèyàn ní survive you have to act fast poverty là ń sọ yìí kò ń ṣọ̀rẹ́ ara. torí àti dájú yẹn gan-an ni main point. but what will happen to that man and my sister that is my problem. az wáyé tó fi wà lójú kan wáyé tó ṣe fi dúró sójú kan mo ń bẹ́ẹ̀ sọ gbogbo ẹ̀ òun yí mi báyìí òun yí mi báyìí ok gbọ́ nǹkan tí mo ní kó ṣe yìí ṣé ó le tó nǹkan tèmi ń ṣe tí mo advice tẹ́lẹ̀ pé kó wá join mi tó sọ pé ó lè ṣe ṣé ó le tó. n ta fi yàtọ̀ síra wa nìyẹn ìwọ níwọ èmi lè mí ìwọ rẹ̀ tún láyà jù mí lọ má gbàgbé. Hmm, ó dẹ̀ ló fẹ́ make ẹ̀ ìwọ náà fẹ́ máa ṣe bó ṣe wù ẹ́ tó bá láyà kò sí nǹkan kan but tó bá sọ pé ó lè ṣe yẹn mo ní idea mi I have another idea if you don't mind. Ah, maybe that would be better if there's if there's another idea that would be better but sorry to go with this first one is very very hard for me to do. Everything is hard. Yes. pípẹ́ mi náà fẹ́ mi ò fẹ́ jẹ̀yà mo fẹ́ mo fẹ́ máa náwó bí àwọn ẹgbẹ́ mi ṣe náwó ló jẹ́ kí n gbọ̀nà ẹ̀bùrú mo dẹ̀ wọ́n pé tí mo bá béèrè lọ́wọ́ dáàdi pé tí mo bá béèrè lọ́wọ́ pé kọ́ mi lóhùn yẹn wọ̀n ní mi torí mo ti dọ́gbọ́n gbọ́ lẹ́nu wọn pé wọ́n fẹ́ fi bíi sixty percent nínú pension yẹn wọ́n fẹ́ fi san àwọn gbèsè kan mi ò dẹ̀ fẹ́ jìyà mi ò fẹ́ sọ́fà rárá ṣe fẹ́ wọlé yẹ kí n ṣe nǹkan tí mo ṣe. kí wàá làbájáde gbogbo ohun tó ń ṣe báyìí sí. àbájáde ẹ̀ náà ni pé kò ń ṣe pé bóyá mo náà ní kankan mi nánà àpá mo fi kọ́lé náà ni mo dẹ̀ ra mọ́tò mo dẹ̀ tún sì lówó lọ́wọ́ báńkì. owó tí wọn bá ti nífẹ̀ẹ́ owó ju ara ẹ̀ lọ ìgbésí ayé ẹ̀ ní gbogbo ọmọ kéékèèké ẹ̀ wòran ṣé ibi tó já sí báyìí ẹ̀kọ́ bá mi bá búrò mi sọ̀rọ̀ tó bá lè padà wá sáyé. máa tọ́jú ẹ̀ pẹ̀lú owó yẹn ẹ̀kọ́ bá mi bá sọ̀rọ̀ ìjọ tó yọ lọ́wọ́. ó tún da ayé àtúnwá. arákùnrin èyí ti gbà wípé ìwé mímọ́ sọ wípé ìfẹ́ owó òun ní gbogbo ohun búburú gbogbo. dáàdi ìjọ bá mi ẹ̀kọ́ bá mi bẹ ìjọ tó yọ lọ́wọ́ ìjọ àbúrò mi jọ lọ́wọ́. ìjọ sáré owó ó gbàgbé àtìsó ìwọ́n ti gbàgbé pé àwọn owó tó sáré owó lọ́jọ́ kìnnìkan